bí ọ̀rọ̀ bá ṣe rìn yóò rìn pẹ̀lú sábàbí ẹ̀ ni mi ò fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ mi ó gùn short video ni mo fẹ́ sáré ṣe a lọ sí wáàsí kan ní àná ní polytechnic nílọrin bí lọ́dọ̀ àwọn ọmọ school ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé àwọn ọmọ school oríṣiríṣi ìran oríṣiríṣi èèyàn oríṣiríṣi ẹ̀yà ló ń wá síbẹ̀. Si tó bá pèèyàn ní wàásí níbẹ̀ ní tó bá ń ṣẹlẹ̀ tí bá ń wáyé tó jẹ́ nǹkan tí ń bà wá nú jẹ́ la gbọ́dọ̀ fi ṣe mẹ́sẹ̀gì tá máa fún wọn tí wọ́n fi rí ọ̀nà iye tí wọ́n fi rí tọ̀ nínú ìgbésí ayé wọn gbogbo kálukú ló mọ student bí wọ́n ṣe máa ń ṣe pẹ̀lú oríṣiríṣi àṣà àti àwọn ìwà líle àwọn ìṣe líle tí ń bẹ lára wọn kò sẹ́ni tí ó mọ̀ bẹ́ẹ̀ nínú wọn oníwà rírọ̀ ń bẹ nínú wọn oníwà líle ń bẹ tó pọ̀ tó ṣe pé tábà wá ní opportunity láti jókòó tì wọ́n ní tó bá yẹ ká sọ fún wọn ìjọhùn láwàá sọ láà dìlíva rẹ̀ ní ń pè ní wàásì òun ni nǹkan tí ó bá tó bá ná sábà ìjókòó tí ó wà nǹkan tó bá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ níbi tó bá wà ọ̀rọ̀ tó bá lè wúlò fáwọn tí òun náà ló ń pè ní wáàsí àwọn ọmọ yìí ọ̀dọ́ ni wọ́n a sì mọ̀ pé ìwà àpáǹlé wọn pọ̀ oríṣiríṣi àwọn ìwà tí kò yọ wa nínú ó ń ti ọ̀dọ̀ wọn jáde mo wá sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà ni mo fẹ́ sáré lọ bẹ̀ direct mo ń sọ ọ̀rọ̀ nípa pé ẹ má jà jà gbogbo wa ìjà máa bára wa ṣe pẹ̀lú fẹ́. mo ń bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ pé kí wọ́n fìfẹ́ lò ká má bára wọn jà torí oríṣiríṣi àwọn èèyàn náà kún bẹ́ẹ̀ kò sí ẹni tí kò mọ̀ pé ìwà ìwà ìwà ìpànlé bíi cultism ń bẹ school a dẹ̀ gbọ́dọ̀ ṣàlàyé fún wọn pé nǹkan tí ò da ni wọ́n ń ṣe a gbọ́dọ̀ dá wọn padà a gbọ́dọ̀ pè wọ́n sí àkíyèsí pé n tẹ́ ń ṣe yìí n tọ́lọ́wọ́n ọ̀fẹ́ ni èyí tá a lọ láàsì yìí tètè náà yìí lóde ẹlẹ́kẹrin tí mo lọ ń ṣe wáàsí lọ́dọ̀ àwọn ọmọ pólì ẹlẹ́kẹrin nínú ọ̀sẹ̀ méjì síra wọn mo ti ṣèkíní mo ti ṣèkejì mo ti ṣe kẹta tàná ìnílẹ̀ kẹrin mo ti deliver àwọn lectures kan bẹ́ẹ̀ náà ní kan ibi tẹ́lẹ̀ kíní tẹ́lẹ̀ kejì tó jọ mọ́rọ̀ cortism yìí pé ẹ stop we. Eye yé para yín mọ́ kóra àwọn tó kọrin fún un mo ní ẹ yé para yín mọ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ dẹ́kun jàgídíjàgan nínú ìwà ẹ ṣàánú àwọn òbí tán bí yín sáyé mo kọ́ bẹ́ẹ̀ fún ẹ níbi tẹ́lẹ̀ kẹta kọ́ ni mo ti kọ́ ọ̀rọ̀ kọ́tísìmù ni mo ń sọ bí kan stop ẹ̀ wọ́n á mú ọ̀rọ̀ kan wá nínú ọ̀rọ̀ yẹn pé ẹ wo ọmọkùnrin tí ń kọrin yìí Portable nísìn ó pàdé Davido ní Amẹ́ríkà ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ sí náà jọ ń ṣe bá a ṣe mọ̀ wọ́n pàdé lọ́hùn ọjà ẹ̀yin náà ẹ má jà mọ́ ẹ pera yín jọ ẹ bára yín sọ̀rọ̀ ẹ mọ́ para yín mọ́ tó bá bẹ̀rẹ̀ sí níjà níbi kan sìn lágbèjú ládùúgbò kan sìn ní àdúgbò kan tó bẹ̀rẹ̀ sí níjà ń bẹ̀ ará àdúgbò yẹn ò ní sinmi ẹni tí ó lọ́mọ méjì yóò ń dọ́lọ́mọ kan ọlọ́mọ kan látara kọ́ọ̀tì tí wọ́n ń para wọn yìí ọlọ́mọ kan kò lọ́mọ mọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kàn wá dáadáa sẹ̀rọ̀ kí bí la wà àtijọ́ jókòó kan rí o ti pẹ́ tá a pè wọ́n pé ìlú ah, yìí ń bàjẹ́ kí lẹ̀ ń ṣe báyìí sí tá a pè apá kìíní a pè apá kejì a dẹ̀ gbé alukurani fún wọn wọ́n dẹ̀ búra wọ́n làwọn ò ní kan ìyẹn ni mo sọ ẹnìkan kan ò sọ pé kọ́mọ jẹ kọ́ọ̀tì ẹ lọ wo ọ̀rọ̀ yẹn ṣé kí ni ẹ wà bẹ́ẹ̀ gbàgé play rẹ̀ ẹ má para yín mọ́ à encourage wọn pé kọ́mọ para mọ́ ẹ má para yín mọ́ òun ni tá wí fún wọn ẹ má pa ara yín mọ́ ẹ pera yín jọ ẹ bára yín mo ní kódà mí náà lè wà ń bẹ̀ yín tí mo wí nù láti pé ká fi kọ́ọ̀lù wọn to the order gẹ́gẹ́ bí èèbó àwọn ilé ìbò ẹ wu adúrú ẹ̀mí tí ó ti ṣòfò látàtara ìjà tí wọ́n ń jà yìí tá fẹ́ jẹ́ kíkiní yìí kó stop kán mọ́ para wọn mọ́ kẹ́jẹ́ mọ́ sanlẹ̀ mọ́ àfi ká kọlù wọn to the order. kí ló kí ni tó fẹ́ bà á lẹ́rù iṣẹ́ ọlọ́run la gbé dání kò sí ní tó burú níbi ká kọlù wọn to order ìpè ẹ mọ́ para yín mọ́ ẹ mọ́ para yín mọ́ ibo ló ti wá jọ ọ̀rọ̀ tí kò dáa èwo la fẹ́ sọ gan báyìí tó fẹ́ dáa mo wá ti rí i pé ọ̀tá ẹni kìí pòdù ọ̀yà à ń sọ fáwọn ọmọ kéèkì pé ká má para wọn mọ́ ẹ̀yin kan tó ń criticize ọ̀rọ̀ yẹn yí pé àbí à ń fún wọn ní encouragement ṣé ẹ̀gbọ́n tí mo sọ ni Davido àti Portable ọmọ tí mo ń kọrin yẹn wọ́n pàdé ara wọn ní Amẹ́ríkà wọn ò dẹjọ́ sí ẹgbẹ́ kan náà bó tí wọ́n ń ṣe ò dáa ṣùgbọ́n wọ́n jọ ń jẹ wọ́n jọ ń mu wọ́n jọ pàdé ara wọn wọ́n ṣe ara ṣe ara wọn irú eléyìí náà nìkan yìí náà kọ́ sí ẹ mọ́ jà mọ́ ẹ mọ́ para yín mọ́ àwọn èèyàn ti kú o àwọn èèyàn ti kú gan o àwọn èèyàn ti kú gan àwọn èèyàn ti kú gan subhanallah azim àwọn èèyàn ti kú gan ẹni tó kàn ló mọ̀ ìdí nìyẹn tí mo fi ń sọ fún wọn láti bí ìjẹrin àbí bí èyí tá a ṣe ni wọ́n àṣẹ lẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹrin la ṣe ní àná yìí fún àwọn ọmọ pólì láàrin ọ̀sẹ̀ kan síra wọn mo tún yìí ń lọ mi ó tún kù méjì èyí tí mo sọ nídàná yìí òun ni ẹ̀rí yìí àwọn èyí tí mo ti sọ bí ẹlẹ́ẹ̀kíní ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ ibẹ̀ ni mo ti kọ́ ni pé ẹ má para yín mọ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ dẹ́kun jàgídíjàgan nínú ìwà e ṣàánú àwọn òbí tán bí yìnyín sáyé orin tí mo kọ yìí ṣé orin encouragement náà ni àbí orin ìdáyànlẹ́kọ̀ọ́ ìpèyàn sákìyèsí mo wá ń sọ bí ọ̀rọ̀ yẹn pé ìpè ọmọkùnrin tó yìí abu ebel ẹ àwọn èèyàn kí àwọn tọ̀hún náà pé àwọn èèyàn wọn ẹ jọ pàdé pọ̀ ẹ mọ́ jà mọ́ kọ́mọ́jà mọ́ yẹn ò túmọ̀ pé a ní ká máa ṣe kọ́ọ̀tì síbẹ̀ gbọ́ gbólóhùn tí mo wí kọ́mọ́jà mọ́ ẹ mọ́ para yín mọ́ wọ́n ti ṣe wọ́n ti ṣe náà a sì mọ̀ pé ní tí ò dá ni wọ́n ń ṣe ẹ mọ́ para yín mọ́ ẹ mọ́ jà mọ́ níta wínú ewu lèyàn fẹ́ sọ gan-an ní ayé yìí gan tó fẹ́ tẹ́ fẹ́ rí lọ́rọ̀ tó dáa gan-an ó dàbí pé kéèyàn dákẹ́ kó dodi kó mọ́ sọ̀rọ̀ mọ́ láyé òun lẹ́ fi lè sọ pé èèyàn rẹ ni àbí ń ṣe tó dáa báwo ni láṣẹ máa rí ìbàjẹ́ tí ó máa lọ báyìí tá máa wà pé kó máa lọ ẹni tí ò bá láyà àti sọrú ẹ̀ òun ò láyà àti sọ̀rọ̀ nìyẹn èmi ń lè sọ́ọ̀nù mo fi sọ pé ká má para wọn mọ́ ìwà sọ ìyẹ̀sẹ̀ wo ló wà ń bẹ́ẹ̀ ṣé ká nìkan máa para wọn ni ẹ wo ẹni tó lọ́mọ tó níyàwó tó ti kú látàrí kọ́tísìmù yìí nílọrin bíi àwọn ọmọ ìlọrin wa tá a ti ṣòfò kò níye lápá kínní àti ní apá kejì tá a ti ṣòfò wọn láwọn tí wọ́n jẹ́ tímọ́tímọ́ wa àwọn ọmọ wa àwọn àbúrò wa àwọn ẹ̀gbọ́n wa àwọn ẹ̀jẹ̀ wa tán ti kú ẹnìkan ló mọ̀ ní tí mò ń wí nù nígbà tán dẹ̀ wá pè mí sáàrin wọn tẹ́kẹ́ àárín àwọn ọmọ skul náà ni mo wà àwọn míì náà ń bẹ́ẹ̀ gan ní kódà ní tó fa ọ̀rọ̀ yẹn gangan tí mo fi gbé wá ẹnìkan wí ó wí gbólóhùn kan ẹ̀yin tẹ́ ẹ̀ bá síbi ọ̀rọ̀ ẹ̀ lè dájọ́ ọ̀rọ̀ ọlọ́run nìkan ló mọ̀ ọ̀rọ̀ gbólóhùn kan ẹni yẹn wí mi wá gbọ́ látẹ̀yìn ìní wí yẹn bíi mo dẹ̀ ti kọ́kọ́ rí ẹni yẹn náà ní wáàsí ẹlẹ́ẹ̀kejì tá a lọ mo rí mo rí náà tó wí gbólóhùn yẹn náà ó wá tún wí ní ti tàná yìí ni mo fi yá lọ síbi ọ̀rọ̀ yẹn pé kílẹ̀ ń jà sí kílẹ̀ ń para yín sí ẹ má jọ ṣe pọ̀ ẹ jọ máa wáre fúnra yín ẹ má jọ para yín mọ́ níta wínú ṣùgbọ́n èyí mọ̀ràn sọ lọ́dọ̀ ẹni tí ò bá fẹ́ ni. ìyín mọ̀rọ̀ sọ lọ́dọ̀ ẹni tí o bá fẹ́ gbọ́ ni ìyín mọ̀rọ̀ sọ o ò lè mọ̀rọ̀ sọ lọ́dọ̀ ẹni tó ti palẹ̀ máa ti ṣì ẹ́ gbọ́ ẹni tó ó ni o ò lè mọ̀rọ̀ sọ má sọ̀rọ̀ tó ni tó mọ̀ kí fún un kò ní gbọ́ ẹyé má fún un torí kò ní gbọ́ ẹyé torí kò ó ó ó bá ti lérò kó òun fẹ́ ṣìyàn gbọ́ kó o lè sọ̀rọ̀ kó yé e. ẹ mọ́ para yín mọ́ ṣùgbọ́n náà mo kọrin rẹ̀ yìí tí mo kọ́ mo ní ẹ mọ́ para yín mọ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin yẹn bá ń wo orin yóò sójọ orin encouragement ẹ dẹ́kun nínú ìwà ẹ ṣàánú àwọn òbí tán bí yín sáyé ẹ mọ́ para yín mọ́ ẹ̀yin ọ̀dọ́. ẹ̀ẹ́dẹ́kun jàgídí jàgan nínú ìwà ẹ ṣàánú àwọn òbí tán bí yín ìdí mo wínú ní ẹ má para yín mọ́ kí lẹ̀ ń para yín sí. ṣé wọ́ọ̀dù mo lò pé ẹ pera yín jọ ẹ parí ìjà ni encouragement ni ṣebí téèyàn bá ń jà náà ṣebí wọ́n jọjọ́ ni wọ́n fi settle ntẹ́mi wínú o kò sí wọ́ọ̀dù tó jọmọ́ encouragement níbẹ̀ kò sí ọ̀rọ̀ tó jọmọ́ pé ẹ máa ṣe tẹ́ ń ṣe lọ níbẹ̀ sẹ́bùn náà mo tún tún wí ó sì wà nù fídíò kò sí ọ̀rọ̀ tó jọmọ́ ẹ máa ṣe ẹ máa ṣe tẹ́ ń ṣe lọ kò sí níbẹ̀. mo wá kíní yẹn. mi gbọ́. kò sí wọ́ọ̀dù tó jọmọ níbẹ̀ tòtá ni wọ́ọ̀dù yìí o ó jọmọ encouragement ẹ̀yin èèyàn wọ́ èmi ò nílà káyọ̀ púpọ̀ o àmọ́ ìǹgọ̀ rárá ẹ bá wa gbọ́ ní tí mo wí nù ní tí mo wí nù sójọ mọ́ encouragement ẹni tó bá ti palẹ̀ mọ́ kóhùn ní gbọ́ ẹ yí o ò lè sọ̀rọ̀ kó yé e o ò lè sọ̀rọ̀ kó yé e kúrẹ́pà táwọn ọmọ òtún kọ caption síbi kìíní o say no to courtesan fight say no to courtesan fight let peace reign ní táwọn ọmọ sí náà ojú rí ṣe ni. òun ni mò ń wí yẹn o òun ni mò ń wí yẹn o. 我那几。 ọmọ wa ni wọ́n àwa la bí àwa la bí gbogbo wọn àwọn táwọn wí ìwé ṣe ẹranko èèyàn ni wọ́n fámìlì kan ti jáde aláwọn àbúrò tí àwọn àbúrò wa tán ti wà lọ́rùn nísìn tẹ́ pé ọmọ àdúgbò kan náà ni wa ọmọ junction kan náà ni wa àwọn ọmọ àwọn àwọn ọmọ àwọn àwọn ọmọ tájọ jẹ́ ọmọ local government kan náà tájọ tájọ ọmọ wọ́ọ̀dù kan náà wọ́n ti lọ́rùn tán pọ̀ gan wọ́n èé ṣe ọgọ́rùn kan tán ti pa wọ́n. sẹ́gbọ́n tí mo wí ẹ mọ́ para yín mọ́ ẹ fura yín lẹ̀.